hallelujah. hallelujah. praise the lord. hallelujah. ìkórìtà yìí ni ọlọ́run bá Mósè pàdé. at that junction God met with Moses. láti fi hàn wípé òun ni ọlọ́run Abrahamu Isaki àti Jacob. to show him that he is the God of Abraham Isaac and Jacob. òun ni ọlọ́run tó ń ṣe ìlérí tó mú ìlérí ṣẹ. and the God that make promise and fulfil it. olúwa wá sọ fún Mósè wípé is I have seen the affliction of my people. Mo sì sọ̀ka mo sọ̀kalẹ̀ wá nísinsìnyí láti wá gbà wọ́n. And I will come to deliver them. Níbi tí a ti tí Mósè ti sá kúrò At that junction that Moses fled. Níbẹ̀ ni Ọlọ́run sọ pé òun wà pẹ̀lú ẹ̀ kó kọjá lọ síbẹ̀ padà. That he will go back to that place that he is with him. Gbọ́ ìwọ náà láàárọ̀ yìí. Listen this morning. Ọ̀pọ̀lọpọ̀ ìlérí ló ti gbọ́. A lot of promises have been set to you. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kankan ló ti ń gbìyànjú láti ṣe. A lot of things you have been struggling to do. Bóyá tí o bọ́ sí láti January. Maybe you have not been able to attain it since January. Ṣùgbọ́n bí Olúwa ti lè jẹ́ mi rẹ̀ wà. But the Lord even that is God The Lord that has all the power and the might not be possible. ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. God but with God. mo pa aláṣẹ ní orúkọ Jésù Kristi. in the name of Jesus. gbogbo tó yẹ kó ti tẹ̀ lọ́wọ́ láti January. is supposed to have. ìyanu yẹn kó tẹ̀ lọ́wọ́ lórí lórúkọ Jésù. ẹ jẹ́ kí gbogbo ènìyàn kó dìde dúró. let everybody arise. fún ìwàláyé agbára ọlọ́run látòkè wá. ask for the power of the Lord from above. nítorí pé. Because with man's strength you cannot achieve anything. ṣùgbọ́n nígbà tí ipa Ọlọ́run bá dé. but when the power of God comes. níbi tí ọ̀tá rò pé àwọn fi ọ́ sí. that place where the enemy have put you. Ọlọ́run máa gbé ọ kọjá rẹ̀. the hand of the Lord will stretch you. hallelujah. hallelujah. wà á pariwo orúkọ Jésù. they will cry the name of Jesus. Olúwa. Lord. I need great mercy. èyí tí ó ń yí ayé ènìyàn padà. that transforms life. àánú ńlá ni mo béèrè. I ask for great mercy. Ní oore tí ayé rò pé mi ò lè dá mọ́. Such good things that the enemy think I cannot achieve. Olúwa fi àánú yọ̀ǹda fún mi láàárọ̀ yìí. God grant to me with your mercy. Oh yes, so that right. Lord, I need your mercy this morning. Lero shata labra gelegere bo shata. Àánú ni mo béèrè o bàbá mi o anu ni mo béèrè àánú ni mo béèrè Olúwa àánú ni mo béèrè àwíjàre màmá kọ́ ọ́ àánú ni mo béèrè mashata yaba yaba liaga siri le roshkata labra gelegera bosho Olúwa àánú tó máa ń yí oore rẹ tó máa ń yí òǹkan padà sí rere Olúwa yọ̀ǹda àánú yẹn fún mi láàárọ̀ yìí. Lord, release mercy upon me. The mercy that will turn things around for good. Lord, release upon my life. Ah, Yeroshe Telebo Sataria. Lepra Satalaba Shatalabaria. Repopopopopopuriba. Lord Jesus Christ. aseteli makapuri ripapapapapaleboshkata jésù amen. ẹ pariwo orúkọ jésù. will crowd the name of jesus. olúwa dìde nítorí ọ̀rọ̀ mi. lord arise for my case. olúwa dìde kó o pe ayé mi wò. lord arise and encounter my life. ìkórìtà tí mose rò kó ti tán. that place that moses think it is over. ni ọlọ́run dìde ìrànlọ́wọ́ fún. and god arise for Himself bí farao ṣe arásí ẹ tẹ́lẹ̀ tó lé kúrò. as farao was arousing him and chasing him away. nígbà tí ọlọ́run dé. when God arise. ọlọ́run wá rán sí ọ̀dọ̀ farao padà. ah God now sent him back to Pharaoh. nígbà tí farao rí Mose. when farao now saw Moses. nítorí pé ẹ̀rù ọlọ́run ti wà lára Mose. because the fears of God was upon Moses. farao lè náwó gan Mose mọ́. farao was not able to stretch his hand to destroy Moses. ó ní mo fi ọṣẹ ọlọ́run fún farao. he said I made you God to farao. mo fi ọṣẹ ẹ̀rù jẹ̀jẹ̀ fún farao. I made you a fierce to farao. gbogbo agbára wo ló máa ń pọ́n lójú lóṣooṣù. which power has always been given to every month. which power has always been disturbed you every month. which power did not give you rest every month. mo pa aláṣẹ ilẹ̀ kó lanu kó gbé wọn mẹ́. amen. wọ́n pariwo orúkọ Jésù. they oh, call the name of Jesus. wàá wípé ọlọ́run ẹ̀rù jẹjẹ. he say lord of fears. olúwa fi ẹ̀rù rẹ sí mi lára. lord put your fears upon me. ohun tó ń bà mí lẹ́rù tẹ́lẹ̀. that thing that have always been making me to be fearful. jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí máa bẹ̀rù mi. let them begin to fear me. nígbà tí ẹ̀rù ọlọ́run wà lára ara Mósè. when the fears of God was on Moses. ẹ̀rù Pharaoh máa ń ba Mósè tẹ́lẹ̀. Moses used to be fearful for Pharaoh Moses before. Moses kúrò níwájú ẹ̀. and he used to flee. ṣùgbọ́n this time around. but at this time around. Ọlọ́run wá fi ẹ̀rù rẹ̀ sí Mósè lára. God now put his fears upon Moses. wọ́n ti dé when he got to Moses Pharaoh. Pharaoh lè ṣe nǹkan kan. Pharaoh was unable to do anything. àwọn ìkórìtà kan wà. there are some doctrine. Pharaoh ní dákun wá gbàdúrà fún mi. Father said that come and pray for me. gbàdúrà sí Ọlọ́run fún mi. please pray for God on my behalf. kó ṣe mú ìyọnu ìyọnu yìí kó mú kúrò. so that I can take away this destruction. Mósè wá di ẹrù jẹ̀jẹ̀ fún Pharaoh. Moses that became fair. Olúwa sọ mi di ẹrù jẹ̀jẹ̀ mọ́ ọ̀tá mi lọ́wọ́. God make me fears unto my enemy. ó oh yẹ sọ́dà dùn. Rikashata yaba yaba yaba seteleboria. Olúwa o. Yes Lord. Ye popopopo setelia olúwa sọ mí di ẹrù jẹjẹ mọ́ ọ̀tá mi lọ́lọ́ àyàfọ́ ṣẹ̀kẹ́ẹ̀lì màríà olúwa sọ mí di ẹrù jẹjẹ olúwa sọ mí di ẹrù jẹjẹ aha yayayayaya rupapapa sekele bó ṣọta olúwa sọ mí di ẹrù jẹjẹ mọ́ ọ̀tá mi lọ́wọ́ yes lord <laughs> jésù kristi olúwa wa mo fẹ́ kó kọrin yẹn kó pàtẹ́wọ́ sí. I want you to sing that song and clap. ẹ̀rù jẹ̀jẹ̀ wọnú mi lọ sọ mí dínà mọ́ta lọ́wọ́ ẹ̀rù jẹ̀jẹ̀ wọnú mi lọ sọ mí dínà mọ́ta lọ́wọ́ ẹ̀rù jẹ̀jẹ̀ wọnú mi lọ sọ mí dínà mọ́ta lọ́wọ́ olúwa ẹ̀rù jẹ̀jẹ̀ wọnú mi lọ kọ́mídìínà mọ̀tá lọ́wọ́ àẹrù jẹjẹ wọnú mi lọ kọ́mídìínà mọ̀tá lọ́wọ́ àẹrù jẹjẹ wọnú mi lọ kọ́mídìínà mọ̀tá lọ́wọ́ àẹrù jẹjẹ wọnú mi lọ kọ́mídìínà mọ̀tá lọ́wọ́ àẹrù jẹjẹ wọnú mi lọ sọmídìínà mọ̀tá lọ́wọ́ àsọmídìínà mọ̀tá lọ́wọ́ sọmídìínà mọ̀tá lọ́wọ́ ee sọmídìínà mọ̀tá lọ́wọ́ sọmídìínà mọ̀tá lọ́wọ́ ee sọmídìínà mọ̀tá lọ́wọ́ sọmídìínà mọ̀tá lọ́wọ́. jésù kristi olúwa wa. amen ní inú inú ìwé àwọn ọba. in the book of kings níbẹ̀ la rí nígbà tí olúwa gbà lé Elijah. when the spirit of the Lord descended upon Elijah. bíbélì pé The Bible says that. Ó ti àmùrè And he bound his loins. Ó sì sáré ju kẹ̀kẹ́ Háàbù lọ. And he ran more than that car of air. Lọ níbi tí ayé dá o sí. You see where you have been stopped. Níbi tí ayé rẹ ti slow. Where your life is slow. Agbára Ọlọ́run máa gbé ọ lọ síwájú. Amen. Hallelujah. Hallelujah nígbà tí a bá ń sọ wípé ní píparí dáradára. when we are talking about finishing strong. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló lè wọ́n lè jọ bẹ̀rẹ̀ eré ìje. a lot of people will start the race very well àwọn kan wà ó ti rẹ̀ wọ́n lójú ọ̀nà. some have already weakened. àwọn kan wà wọn lè tẹ̀síwájú mọ́. some cannot move forward. àwọn kan wà agbára lè bàbá wọn ló dá wọn dúró. some the power of their fathers have been tell them. àwọn kan wà ogun ìdílé ló dá wọn dúró. there are some that the family problem have been tell them. àwọn kan wà ogun ibi iṣẹ́ ló já wọn bọ́. there are some that the business. ṣùgbọ́n nígbà tí ìwà ọlọ́run bá bàlẹ́ o. but when the power of the Lord comes. wàá lè kò ní sí agbára tó máa bá ọ díje. there will be no power that will compete with you. bí wọ́n bá dé bọ́ bá bá ọ díje wọn a máa jákulẹ̀ náà. if they are competing with you they will always fail. nítorí pé kì í ṣe okun ara rẹ ló fi ń lọ. because you are not using your own power. bí kò ṣe okun ọlọ́rọ̀. but the power of God. pariwo orúkọ Jésù. you call the name of Jesus. Olúwa gbé mi wọ̀ káyé má bàa dá mi dúró lójijì. Lord come upon me so that the world cannot stop me. Olúwa gbé mi wọ̀ káyé má bàa pa mí lẹ́nu mọ́ lójijì. Lord come upon me so that the world cannot stop me. Olúwa gbé mi wọ̀ kógun lé bàbá mi má bàa dá mi dúró lójijì. Lord come upon me so that. Olúwa ẹ sọ́dà dúró. Rikashata yabalia. Leprasete leba shata yaba. Olúwa gbé mi wọ̀. Olúwa gbé mi wọ̀. Kí ayé má bàa dá mi dúró lójijì. Aha. Yes, Lord. Repashata yaba yaba yaba seteria. Olúwa gbé mi wọ̀. Olúwa gbé mi wọ̀. Kókó ìdílé má bàa dá mi dúró lójijì. Kókó lè bàbá mi má bàa dá mi dúró. Olúwa gbé mi wọ̀. Repashaka yaba yaba yaba seteria. Repapapapapapa leke sebe. Olúwa gbé o. wọ̀. Olúwa wọnú wọnú àyà mi wọnú àwọn ọmọ mi la kí ogo ìdílé má bàa dá wa dúró olúwa gbé mi wọ̀ má ṣe ké pópópópó rí ha lè rúṣkà tá labayaba sílẹ̀ olúwa gbé mi wọ̀ olúwa gbé mi wọ̀ má ṣàkà yabalika sílẹ̀ rè pápápá sètélé balika sílẹ̀ rè pàràkà sètó palika sílẹ̀ olúwa gbé mi wọ̀ kí ayé má bàa dá mi dúró olúwa gbé mi wọ̀ kógo ìdílé má bàa dá mi dúró lójijì olúwa gbé mi wọ̀ yàtọ̀ ṣàkà yabalẹ̀ rẹ pọpọpọpọpọ ni ẹ̀mí má gbé ayé mi wọ̀ olúwa gbé mi wọ̀ olúwa gbé mi wọ̀ olúwa gbé ìdílé mi wọ̀ gbé ayé àtàwọn mi wọ̀ kí ayé má bàa dá wa dúró lójijì aha. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah. Jésù Kristi. Olúwa Amen. Ẹ pariwo orúkọ Jésù. Let's cry the name of Jesus. Olúwa ní ìkórìtà tó ti ń rẹ̀ mí. Lord, at that junction that I'm being weary. Olúwa Olúwa fawọ́ mi tẹ̀síwájú. Lord pull me forward. Ìkórìtà tó ti rẹ̀ mí. At that junction that I'm weary. Ìkórìtà tí ìrìn àjò mi ò yá mọ́. At that junction that I'm not going further. Olúwa mú ọwọ́ mi tẹ̀síwájú. Lord pull my hand let me go forward. Olúwa gbé mi síwájú. Lord push me forward. Ó yẹ sọ́dọ̀ àdúrà. Lepo shataya baria. Ripapapapaparia. Olúwa ìkórìtà tó ti rẹ̀ mí nínú ẹ̀mí. ọlọ́run mú mi tẹ̀síwájú olúwa mú mi tẹ̀síwájú olúwa mú mi tẹ̀síwájú repasata yabalia reka popopopoporia yes lord aha olúwa ìkórìtà tó ti rẹ̀ mí olúwa mú mi tẹ̀síwájú oh thank you jesus aha. Jésù Kristi. Olúwa wa. Ẹ pariwo orúkọ Jésù. Let's call the name of Jesus. Ọ̀fà tó máa ń dání dúró lára mi. That arrow that make people to be stagnant. Ọ̀fà tí kì í jẹ́ kéèyàn tẹ̀síwájú. That arrow that make people not to go forward. Iná Ọlọ́run o. The fire of the Lord. Ó yà í jáde. Consume it. Ó yẹ sọ́dà Every satanic arrow in my body that want to stop me suddenly out of my life. Ouch! Aha! Yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah. Aha! Gbogbo ọ̀fà dánidúró jáde lára rẹ̀. Out! Ọ̀fà tó máa ń dá ìrìn àjò ayé ènìyàn dúró jáde lára rẹ̀. Out! Ripasẹ̀ tayabaya. Aha! Yes, yes, yes, yes. Ouch! every satanic arrow that want to stop me suddenly out of my life. Yes, jade jade larabe. Aha. Yes, yeah, yeah, bobo pa pa papa papa seteria. Bobo koko. Bobo fa satani. Tomandairi ajuayeli duro. Jade larabe. Binasoro. Aha. Yes, Lord. Yes, Lord. popo furiba. Rekekeke leba shatayaba. yaba. Bobo dánidúró jáde lára rẹ̀. Ó yẹ gíná sọ̀rọ̀. In the name of Jesus. Yes, yes, yes. Repa yaba. ni dúró jáde lára rẹ̀ repopopopoporia Jésù Kristi Olúwa wa ẹ pariwo orúkọ Jésù. Let's cry the name of Jesus. Olúwa. Lord. Ìkórìtà tí wọ́n máa ń dá àwọn ọmọ ológo dúró nílé bàbá mi. That junction where glorious child have been stopped in my family. Ìkórìtà tí àwọn ọmọ ológo kì í lè kọjá ní ìdílé ìyá mi. That junction that glorious children have been stopped oh, in my mother family. The wand of the Lord. Ó yẹ gbé mi kọjá bẹ̀. Remove me. Ó yẹ dùrà. Yẹ fún ṣàtàyàmálìyà. Aha. Rèké pópópóríà. Gbogbo ìkórìtà tí wọ́n ti máa ń dá àwọn ọmọ ológo dúró tí wọn kì í lè tẹ̀síwájú mọ́ olúwa gbé mi kọjá bẹ̀ aha yes lord ripopopopopori oya oh, olúwa gbé mi kọjá bẹ̀ yeribosete libra gelegelebo shata iripasata labra gelegelebo shata. Mm, thank you, Jesus. Gbogbo ìkórìtà yìrì máa sáré à tí wọ́n ti máa ń dá àwọn ọmọlógo dúró Olúwa gbèbè kọjá bẹ̀. Ripasatalakayabalia. Yes, Lord. Roshkatalibragelegedebushata. Jésù Kristi Olúwa wa. Amen. Wàá pariwo orúkọ Jésù. You call the name of Jesus. Gbogbo ọlọ́pàá òkùnkùn tí wọ́n yàn tì mí. All evil police are signed against me. Láti dá mi dúró lójijì. To stop me. Lórúkọ Jésù ẹgbọ̀fà ikú. In the name of Jesus receive the arrow of death. Tí ẹ bá rí tí ènìyàn kan lọ. When you are when you see someone going. Bóyá wá dé checking point. Maybe he got to checking point. Àwọn ọlọ́pàá kan dá dúró láì nídìí. The police just stop him without a reason. Gbogbo tó yẹ kó ní ló ní ṣùgbọ́n wọ́n kàn dá ìrìn àjò ẹ̀ dúró ni. he has everything that he supposed to have but his journey is this up. nínú òkùnkùn wọ́n ní àwọn ọlọ́pàá tí wọ́n máa ń dá ìrìn àjò àwọn ìṣeré àwọn ènìyàn dúró. likewise they are wicked police as well. wà á pariwo orúkọ Jésù. go cry the name of Jesus. gbogbo ẹ̀yin ọlọ́pàá òkùnkùn. every power of the devil. ìdí àyàn tí ayé mi. have been assigned against me. láti dá dúró. to stop me. ó gbọ̀fà ikú lójijì. Aha. Yes. Ripopoplu. Every evil police that have assigned me, assigned against me to stop me, received arrow of fire. Egbo faina. Idolua kalua. Aha. Yes. Rekashatala bragelegerebosha. Repasatala bragelegerebosha. Aha! Rakashata la mashekayaba. Repos kadiabas keteria. Leruba aleika uba aleirus katobaria. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah. Jésù Kristi Olúwa Amen. Ṣé rí Ọlọ́run ti sọ fún mi wípé. You see God told me that. Anytime tí wọ́n bá ti declare. Uh, tí baba ní olúwa bá ti declare every month. whenever ní topic yẹn. whenever our father in the lord has declared a month. wà ní ká máa ṣiṣẹ́ lé lórí. he asks us to work on it. ọ̀pọ̀lọpọ̀ ni ló máa ń gbọ́ àwọn àsọtẹ́lẹ̀ tó kàn máa ń neglect ẹ̀ tí wọ́n mọ àṣírí tó wà níbẹ̀. do neglect the prophecy for each month. nígbà tí ọlọ́run bá gbẹnu àwọn bàbá yẹn sọ̀rọ̀. when God is speaking through those fathers. o gbọ́dọ̀ o gbọ́dọ̀ gbàdúrà lórí you must pray on what the lord has sent them to. torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ni wọ́n dá dúró tí ò lè parí dáradára. because a lot of people cannot end well. ẹ pariwo orúkọ jésù. you call the name of jesus. olúwa lord níbi táyé dá mi dúró sí. where the enemy has stopped me. olúwa gbé mi jáde. lord remove me. níbi tí wọ́n ha ayé mi mọ́ sí. where my life is. olúwa gbé mi jáde. lord remove me. àdúrà. yes olúwa níbi tí ogun lè bàbá mi dá mi dúró sí níbi tí wọ́n fi mí pamọ́ sí olúwa gbé mi jáde jọ́ọ́sì jọ́ọ́sì olúwa gbé mi jáde nínú àhámọ́ níbi tí wọ́n dá ìrìn àjò mi dúró sí ọlọ́run gbé mi jáde lónìí aha yes rakapapapa seteria lerush katalabra galagalabosha olúwa gbé mi jáde mashata yabalika sekeria repaska tó bragelegere bó ṣata olúwa níbi tí wọ́n fi mí pamọ́ sí níbi tí wọ́n ti dá ìrìn àjò mi dúró Oluwa gbé mi jáde aha yes lord repaseta lakasẹ tẹlẹ bragelegere bó aha Oluwa gbé mi jáde jésù gbé mi jáde. Aha. Repapa sekelebalia. Repopopopoporia. La rubas kairiaga sede. Olúwa gbé mi jáde. Olúwa gbé mi jáde. Olúwa gbé mi jáde. Olúwa gbé mi jáde. Olúwa gbé Jésù Kristi Olúwa wa. Amen ẹlòmíì bẹ̀rẹ̀ foundation. some people started the foundation. láti ọdún pípẹ́ wá. from a lot of years. ṣùgbọ́n nítorí pé wọ́n dá ìrìn ẹ̀ dúró. but because his journey has been stopped. kò kò kò kò tí kò kò láti láti ọdún tó ti bẹ̀rẹ̀ foundation. since the year he started the foundation. kò ju bẹ́yẹn náà lọ. he hasn't gone beyond that. ìrìn rẹ ni wọ́n dá dúró. the journey has been stopped. ṣùgbọ́n bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ wà. but the lord live and the spirit live. ẹ̀mí mọ́ yóò mú ọ tẹ̀síwájú. amen ẹlòmíì ẹ̀kọ́ rẹ̀ ni wọ́n dá dúró. some people's education have been stopped. torí pé wọ́n mọ̀ pé tí wọ́n bá ti dá ẹ̀kọ́ ẹ̀ dúró. because they know that when they stop his education. wọ́n ti dá àyànmọ́ rẹ̀ dúró nìyẹn. he stop his destiny. nítorí pé ètò rere tí Ọlọ́run ní fún. because that good plan God has for him. wípé nípa ẹsẹ̀ ẹ̀kọ́ yẹn lọ́lọ́run máa fi gbé dìde. it's true his certificate. ọ̀pọ̀lọpọ̀ ló wọ́n wà ní ìkórìtà. a lot of people. ìkórìtà ọjọ́ tí wọ́n ti wà níbẹ̀ ní ọjọ́ pípẹ́. a lot of people have been stagnant. ẹ pariwo orúkọ Jésù. you cry the name of Jesus. gbogbo ẹ̀mí àfi àkókò ẹni ṣòfò. all time wasters tó bá yẹ mi rìnrìn àjò. that is working with my life. olúwa fi kú dá wọn padà lẹ́yìn mi. lord send them back. gbogbo agbára tó fẹ́ fi àkókò mi ṣòfò. every power that is tied. ó yẹ gbiná sọ̀rọ̀. ó yẹ tó a. rikasata yabayabaria. gbogbo ipá àti agbára tó fẹ́ fi àkókò mi ṣòfò. ó yẹ gbiná sọ̀rọ̀. aha yes yes yes yes yes. rakakakakaboshatayaba repopopopoposeteria yaruba aleika ruskandaria yes lord gbogbo ẹ̀yin paati agbára fi àkókò ẹni ṣòfò oye yẹ dano dànù ó yẹ ṣòfò dànù lórúkọ jésù aha yes repopopoposeteria larushkatalabaliagasere. lèrúbà ṣàtàlábàlì àgàsẹ̀rẹ̀ gbogbo agbára fi àkókò ẹni ṣòfò ó yẹ gbiná sọ̀rọ̀ ẹ padà lẹ́yìn mi lórúkọ Jésù rípa bali àgàsẹ̀rẹ̀ rìpọ́pọ́pọ́pọ́pọ́rìà aha thank you Jesus máa bali àgàsẹ̀rẹ̀. Ripasata la brageligedebosha. Ripapapaparigeseria. Mashata la baligaseria. Jésù Kristi Olúwa wa. Amen. nígbà tó dé koríta kan. when it got to a junction. David wípé. David said. ó ní olúwa ṣe ẹsẹ̀ òun bí ẹsẹ̀ àgbọ̀nrín. Lord make my feet to be like that of the deer láti sáré. so that I can run. àti láti kọjá ibi tí a ìgbégídé tí ọ̀tá fẹ́ kó wà. and for me to be able to pass my limit. wàá sọ fún olúwa wípé olúwa will tell the lord lord. olúwa fún mi ní okun àti agbára. lord give me strength and power. táyé òfin ní dá mi dúró. so that I won't be stopped by the enemies. fún mi ní okun àti agbára. give me power and strength. láti parí dáradára. to finish strong. oh yes so that right. father in the name of jesus. lord empower me strengthen to finish it strong in the name of Jesus. To finish strong. Lord, strengthen my life, oh Lord. Aha. The power of acceleration, Lord, release upon me now that will make me to finish stronger. Aha, yereke popopopuria. Repashkatala bregelegeremos. Jésù Kristi Olúwa wa. Amen. Wàá pariwo orúkọ Jésù. You cry the name of Jesus. Oluwa, Ọlọ́run ààbò. Lord the Lord of protection. Jẹ́ kí ààbò rẹ kó dájú lórí mi àti ìdílé mi. Let your protection be upon me and my family. Lórí ìjọ Ọlọ́run lápapọ̀. Over the church of the Lord as a whole. Olúwa jẹ́ kí ààbò kó dájú lórí wa. Lord let your strength that your protection. Gbogbo ìṣọ́ra tí wọ́n gbéṣẹ́ rán every power that has been assigned. láti lọ gbomi jẹ́ kíkorò lójú àwọn ènìyàn. to take weeping weeping for people. má ṣe jẹ́ kí wọ́n ṣàṣeyọrí lórí mi àti ìdílé mi. do not let them succeed over me and my family. gbogbo agbára tí wọ́n gbé ṣẹ́. every assigned power. wípé àwọn mélòó ló ti pa lọ́dún yìí. that asks that how many people have been parí iṣẹ́ rẹ. go and finish your work. ó má jẹ́ kí wọ́n ṣàṣeyọrí lórí mi. do not let them succeed over me. ó yẹ sọ́dà dùrọ̀. rí pàṣẹ àtàyàbá. gbogbo ipá àti agbára tí wọ́n gbéṣẹ́ lọ láti gbomi jẹ́ kíkorò ó yẹ máa di asán ẹ ò lè ṣàṣeyọrí lórí ayé mi gbogbo agbára tí wọ́n gbéṣẹ́ lọ láti lọ parí iṣẹ́ àwọn tí wọ́n pa lọ́dún yìí lórúkọ Jésù ẹ ṣòfò dàrọ̀ ẹ ò ní rí ṣe lórí mi lórí ayé àtọmọ mi in the name of Jesus Christ thank you Father. In Jesus' name we pray. Raise up your two hands. Hallelujah. Hallelujah. I declare and I declare to your life this morning. In the name of Jesus. Every power that have been assigned from the kingdom of darkness against your life. Before they stop you, I stop them today in the name of Jesus. Amen. Where your destiny has been caged, I command the angels of the Lord to go and release you right now in the name of Jesus. Amen. Lirushka, the power of acceleration that will make your journey to be faster. Oh, you receive that power in Jesus' name. Amen. Every power that is contending with your destiny. I come against them in the name of the in the name of the Lord Jesus Christ. Amen. Today, I command the heart to open and swallow them in the name of Jesus. Amen. As from today, you are unstoppable in Jesus' name. Amen. Go and succeed. Amen. What you have laid your hands upon, maybe from January till now, the God of surprise will surprise you. Amen. What you desire from the from your heart, the Lord Almighty God will make people to celebrate with you in the name Amen. As you are going this week, go and succeed in the name of Jesus. Amen. Whatever you lay your hands upon shall prosper in Jesus' name. Amen. No weapon fashioned against you shall prosper in the mighty name of Jesus. Amen. The angels of the Lord will guide you. Amen. The presence of the Lord will go with you. Amen. And you will have a cause to glorify the name of Amen. God. In the name of the Father. In the name of the Son. In the name of the Holy Ghost. You shall finish strong in Jesus' name. Amen. Thank you, Father. Thank you, Lord. In Jesus' name we pray. Hallelujah.